jọ mú àwọn ọmọ mi lọ sí ilé màmá mi wọ́n ti tó kú ibẹ̀ wọ̀. ara olólùfẹ́ mi. kí ló ń ṣe é. ara ẹ̀gbọ́n bíi mi kò yá. pẹ̀lẹ́ o gbọ́dọ̀ lọ ṣe ìtọ́jú wọn. ẹ ṣe olólùfẹ́ a máa pàdé ní ọjà ní o Mara a ati ati dodo e na 兩年，佢安住阿你，摩西妹妹，阿弟啊阿弟阿弟多多，你當然啦，冇不到啦啊，誒話分分阿弟阿弟。Ah, ṣùgbọ́n igba náírà alẹ́ lọ igba náírà tà mọ́gbọ́dọ̀ ra aṣọ àti bàtà fún ọmọdé mi 我来了，我来了，我阿妈在那边，我来陪，我来陪。 Kasma umumi. Oh, I showed you Naradon. Naira umumi. Hello, ti bonjour. Umumi. Mo mo shubana. Asho odara gani. Morafu rarami. E eh, jeki-san e eh, beta naira mi. Omo mi ireje mio. Moni omo oh, mejila. <laughs> Ah, moni oh, omo gun. Mo si mi <laughs> John Luna. Uh, adopta uh, Egbegberi Nara Dinijale. Oh yeah, oh yeah, Fumo mi. Bio, bio tile jepe akoko diemi, ninumi dar, ninumi jun, nikurite molevi e goni. Emina ololo femi. Ah, shea, shea mari tayo ati ale miran yoja. Ah, uh, oti. But Táyọ̀ àti ìyáálé rẹ̀ wọ́n ní dé títí di bí aago kan ọ̀sán. Ó dára a kí ni ọ̀fẹ́ ọlọ́lọ́fẹ́ ni. Mm, Ẹgbà ọwọ́ yìí ó dára gan-an. Ó ti di tiẹ̀. Jọ̀wọ́ ẹ ó ní. Um, Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ni. Ah. Oh, Penny, Penny, uh, Ferran Rec, uh, Bomamu. Esce! Oh, kłótnica mama unibatao. O oh, peleo oh, mommy. Han, elo ni batai. Naira dota ni won. Ukoni na uh, owo pupo shubon moni asho dara dara timole paro pumbatai. Um, fun mini asho na. Mo ma sa ogunara kung gulausi ni shogun mira aláṣọ máa ta jíǹsì yìí fún ọgọ́jì náírà dára ni wọn. Hmm, lóòótọ́ kọ́ asho kò dára tó ṣùgbọ́n mo fẹ́ràn sweater rẹ̀ um, bí o bá fẹ́ bàtẹ́rẹ̀ uh, fún ní aṣọ yìí. Eh, n kò fẹ́ràn sweater yìí rárá kò Wetter ye le wa. O kare, o she omomi. O she, o dabo, o dabo, Nisisi, mobado ra onje mi. Niponi aladie wa. Ah, nipe, Tani mo fe adie, adie, adie. Ooh, i koko yi le wa. Ah, she feran i koko. Uh, mo ma paro re fun adie o adìẹ ọgọ́rùn-ún náírà ẹ eh, mo tún fẹ́ jíǹsì hmm. kọ́gùrọ̀ ìkọ́kọ́ àti jíǹsì fún adarí ẹgbẹ̀rún náírà. mìíràn nìyẹn ìyáálé mi. olólùfẹ́ mìíràn nìyẹn. me. mo tún mú e. ojú kókó mi ojú sweater mi. ojú aṣọ mi. ojú adìyẹ mi. bára balẹ̀ lẹ́kànkàn tani ẹ̀ ní ah ó ti. What's he talking me, Jeb? lo si losi enue won shubon koko da awon kana para. Bobo lojak si jisi ti won ta tara tara. <laughs> Kia kia kia. mirror ó tì láíláí. ó